الحمد لله رب العالمين masalatu wasalam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala bi ihsan layomidin adúpẹ́ fún Ọlọ́run ọba èyí ni àkọ́tún ètò yín ètò wàhúdà ní wàbúṣọrọ ilé tí ọmọ ogun orí afẹ́fẹ́ àìní òní tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù ramadan kí Ọlọ́run kí ó jẹ́ kí àgbà ní kí ó jẹ́ kí ẹ̀mí wọ́n gbà ní àgbà pé kó fún wa ní àǹfààní náà bákan náà jẹ́ kí ẹ farabalẹ̀ ká jẹ àǹfààní ọ̀rọ̀ olóye bíi látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràfídín Gbádébọ̀ Rọ́jí ẹ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أتبالا يوادبي بي fífọ̀ ẹlẹ́kejì àti fífọ̀ ẹlẹ́kẹta tá a máa ń fa àwọn oríkèé tó jẹ́ fífọ̀ nínú àlùwàlá àwọn eléyìí súnnà ni ṣíṣe bẹ́ẹ̀ ṣe fífọ̀ alákọ̀ọ́kọ́ nìkan ni ọ̀ranyàn ṣùgbọ́n ẹlẹ́kejì àti ẹlẹ́kẹta súnnà ni eléyìí tó sì yẹ kí mùsùlùmí kó mójútó pọ̀ ń ṣe nítorí pé anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ṣe àlùwàlá rí lọ́jọ́ kan ó sì fọ àwọn oríkèé rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà tó bá fọ lẹ́ẹ̀kan yẹn wá sọ yìí pé hadha wudu'u man la wudu'a lahu illa bih eléyìí jẹ́ àlùwàlá eléyìí tó ṣe wípé téèyàn bá ti fọ oríkèé rẹ̀ bẹ́ẹ̀ kò lálùwàlá ìyẹn ni pé fífọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀ranyàn túláàsì ni ṣùgbọ́n ńgbà tó fọ oríkèé rẹ̀ lẹ́ẹ̀kejì àti ẹ̀kẹta ó wá sọ pé hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli eléyìí ni àlùwàlá tèmi o òun náà sì ni àlùwàlá àwọn ànábì tó síwájú mi hadithi yìí alimami abu dawud àti àwọn míì ló gbé jáde bisanadin thabit gba ọ̀nà kan tó fẹsẹ̀ rinlẹ̀ tó a jẹ́ pé ká fọ oríkèé wa lẹ́ẹ̀kejì ká fọ oríkèé wa lẹ́ẹ̀kẹta sunna ni tànàbì sallallahu alayhi wa alihi wa sallam kò sí yẹ ká pati tẹ́báwá náà ti mà wípé tí ọ̀pọ̀lọpọ̀ bá dá àlùwàlá rẹ̀ dúró lórí ẹ̀kọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ńlá nítorí pé àárí àbújá ìjẹkù lára wọn ọ̀pọ̀lọpọ̀ ààyè ni ó wà tó ṣe pómi òde ọ̀pọ̀lọpọ̀ ààyè ni ó wà tó ṣe pé gbẹrẹfu rẹ̀ iná ni ó gbé lọ síbi tó ti fẹ́ ṣe sọ̀lá láì jẹ́ pé omi kárí ibẹ̀ torí rẹ̀ káfọ́ lẹ́ẹ̀kejì káfọ́ lẹ́ẹ̀kẹta ara sunna anabi sallallahu alayhi wa sallam téèyàn máa ṣe téèyàn máa fi gbà ládàá nínú àwọn nǹkan tí sunna anabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa wípé ń bẹ nínú sí àlùwàlà téèyàn máa fi gbà ládàá òun náà ni ad-du'a ba'da kásàdúà lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlà àdúà wo làá máa ṣe lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlà òun náà ni ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. tá a bá wí báyìí àdìsí anabi sallallahu alayhi wa sallam eléyìí tí imaamu bukhari àti àwọn míì gbé jáde anabi fi hàn apẹ́ni tó bá sàlùwàlà tó bá sọ bẹ́ẹ̀ ọlọ́run ọbọ̀ pé sílẹ̀kùn àlìjáná mẹ́jọ ìjọ fún kọ́ wọlé gbẹ̀yìí tó bá wù nínú àwọn àlẹ̀kùn yìí allahu akbar wọn ò ṣílẹ̀kùn àlìjánná mẹ́jẹ̀ẹ̀jọ fún yàn wọlé gbé èyí tó bá wù ọ́ nínú àwọn àlẹ̀kùn mẹ́jẹ̀ẹ̀jọ yìí torí pé o ṣàlùwàlá rẹ dáadáa o sì wí àwọn gbólóhùn yìí lẹ́yìn àlùwàlá rẹ nínú rìwáyà alimami Tirmidhi rahimahullah àfikún wa ń bẹ wípé a tún sọ pé allahumma jacalni mina tawabin wa jacalni mina mutatahiri pé tá a bá wí bẹ́ẹ̀ wọ́n á ṣílẹ̀kùn àlìjánná mẹ́jẹ̀ẹ̀jọ fún wa ọlọ́run ó pè wọlé gba èyí tó bá wù nínú àwọn àlẹ̀kùn yìí ó sì dá mi lójú pé gbogbo wa náà la màdúrà yìí tá a sì máa ṣe lẹ́yìn àlùwàlá wa ẹ jẹ́ á múra sí o ẹ jẹ́ á múra sí eléyìí tá a bá ṣe láyé yìí òun náà ni ó ṣàpèjúwe ibi tá a wọ̀ lẹ́yìn ìgbà tá a bá kú kọ́lọ̀ ń kó sẹ̀mí pẹ̀lú rẹ̀ lọ́mọ àlùjànnà ẹ jẹ́ kí n tún rán wa létí àdúrà yìí lẹ́ẹ̀kan sí ashhadu an la ilaha illallah minal mutatahhirin eléyìí ni àdúrà tá a máa ṣe lẹ́yìn àlùwàlà gẹ́gẹ́ bí sunna anabi sallallahu alayhi wa sallam ti ṣe fi kọ́ wa. àfikún kan wà eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe lórí àdúrà yìí eléyìí tí ò sì sáyè fún tó yẹ ká há kú o náà ni waj'alni min ibadika salihin àdúrà tó dáa ni ṣùgbọ́n kò sáyè fún níbí ó túmọ̀ sí pé kò dáa ń bì torí pé ànábì nínú àwọn ẹrú rẹ̀ tí wọ́n jẹ́ olùṣe dáadáa ṣùgbọ́n bó ti ṣe dáa tóun kò dáa rárá ń bì torí kìí sàn nàbì sallallahu alayhi wa sallam ńlọ ní ká wí ntọ́ bá ní ká wí làwa wí ntọ́ bá ní ká ṣe là á ṣe torí ẹrú tí ń tẹ̀lé tọ́lọ́n tí ń tẹ̀lé tànàbì làwa àwa kìí ṣe olùfọpọlọ lásán máa fi ṣẹ̀sìn olùsí àdádálẹ̀ nídìí ẹ̀sìn ọlọ́run àwa ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló yẹ kí wọn náà jẹ́ o nínú àwọn àdúrà eléyìí tí súnà tó fi yé wa wípé ká máa ṣe lẹ́yìn àlùwàlá wa òun náà ni kafaratul majlis àdúrà tá a máa ṣe tó jẹ́ ìpẹ̀sẹ̀ rẹ lórí gbogbo ohun tó ṣeé ṣe ká ti dá lẹ́sẹ̀ níbi tá a jókòó òun náà ni subhanaka allahumma wa bihamdik subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alimami nasa'i àti àwọn míì ni wọ́n gbé àdéhìí yìí jáde pànàbí sallallahu alayhi wa sallam tún ní ká tún máa wí lẹ́yìn àlùwàlà wa so àwọn nǹkan tá a máa wí ni lẹ́yìn ìgbà tá a bá parí àlùwàlà ó sì yẹ kémi pẹ̀lú rẹ̀ ká mójútó wáyé o ní ìgbà tá à ń bá wa ń wí àwọn gbólóhùn tí wọ́n ní ká wí lẹ́yìn àlùwàlà wa yìí báyìí báwo ni wọ́n ní ká ṣe báwo ni wọ́n ní ká ṣe. a rí nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ wípé wọ́n ní ká máa wo sámà nígbà tá à ń bá ń wè pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin hadithi wa tó fẹsẹ̀ rinlẹ̀ tó sọ pé ká máa wo sámà nígbà tá à ń bá ń ṣùgbọ́n o hadithi kan ò sí tó ní ká na ọmọ àká wa àtìfábẹ́ là ń gbà tá à ń bá ń gẹ́gẹ́ bí o ti ṣe sádìsì kan tó ní ká bomi sẹ́nu ńgbà tá à ń bá ń ńgbà tó bá bomi sẹ́nu tó ń tún sọ̀rọ̀ ṣé tọ̀rọ̀ ló mú gbọ́ ni àbí tomi tó wà lẹ́nu rẹ̀ kò sẹ́ni tó ní kí ẹ bomi sẹ́nu kò sì sẹ́ni tó ní kí ẹ namọ̀ káyín nígbà tẹ́ ń bá ń wí gbólóhùn yìí báyìí nínú tí súnà tún fi kọ́ wa wípé ká ṣe tó ní í ṣe pẹ̀lú àlùwàlà òun náà ni pé tá a bá ti parí àlùwàlà wa ká ṣe sọ̀lá tó bá jẹ́ pé àsìkò tá a ṣàlùwàlà tán yìí báyìí kì í ṣe pé àkókò sọ̀láàtù ó ti tó kì í ṣe pé wọ́n ti ṣe kọ́ọ̀mà à ń fẹ́ wípé ká yan náfìlà náfìlà tá a yàn òun náà ní rákà méjì rákà méjì yìí báyìí à ń pè ní sunnatul wudu sunna alwala sunnatul wudu sunna alwala. tọ́ tàbá yàn náfìlà rákà méjì yìí báyìí tá à ń pè ní sunnatul wudu ó ní í ṣe pẹ̀lú alwala. torí anabi sallallahu alayhi wa sallam tẹ́ ẹ̀ bá gbàgbé nínú nǹkan tá a ti sọ ṣáájú anabi bi bilali léèrè radiyallahu anhu wípé kí ni àwọn sẹ́tọ̀ ọmọ pọ̀ ń ṣe ní kọ̀kọ̀ eléyìí tó ṣe pé kọ́ hàn sí wa torí mo gbúròó ìró ẹsẹ̀ bàtà rẹ nínú àlìjánà Bilal ní èmi ò mọ nǹkan kan tí mò ń ṣe o tó ṣe pé ó lè má hàn o ju yí pé gbogbo ìgbà tí mo bá ṣe àlùhàlà lọ mo máa ṣe sọ̀láàtì fọlọ̀ gbogbo ìgbà tí mo bá ṣe àlùhàlà màá máa ṣe sọ̀láàtì fọlọ̀ eléyìí túmọ̀ sí pé sunnatul wudu ó wà sunna àlùhàlà eléyìí tó ní ṣe pẹ̀lú àlùhàlà pé tá a bá ti parí àlùhàlà wa o á yàn náà fìlà tó eléyìí jẹ́ bá wáyé o ẹni tí wọ́n ń ṣe àlùhàlà kó ṣàkíyèsí pé gẹ́gẹ́ bí àlàyé ta ti ṣe síwájú wípé súnà nàbì sallallahu alayhi wa òun náà ni pé àwọn oríkèé tá a wa tá à ń bọ̀ bí ọwọ́ wa méjèèjì tá à ń gẹ́gẹ́ bí ẹsẹ̀ wa méjèèjì tá à ń fọ̀ súnà ò pé ká fọ̀ wọ́n lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ká fọ̀ wọ́n lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta yàtọ̀ sí àwọn oríkèé tí wọ́n ní ká fọwọ́ pa gẹ́gẹ́ bí orí àwọn gbọ́ yé wípé fífọwọ́ pa etí ọ̀ràn àyàn ló náà torí pé ara orí ilẹ̀ tí méjèèjì wà eléyìí ni àgbọ́yé imaamu ahmed nítorí pé hadithi kan wá tó ní al-udhnani mina ras ara orí iná ní etí méjèèjì wà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀yókù àwọn sọ pé rárá etí méjèèjì dá dúró ni kò sí lára orí torí ẹ̀ súnà ni pé káfomi pa òun kì í ṣe pé ọ̀ràn àyàn ni káfomi pa ṣùgbọ́n gbà sọ pé al-udhnani mina ras ara orí ìletí méjèèjì wà kí ni ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríyà wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní tó wá nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbé jáde nínú tírà rẹ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn zayd ibn asim radiyallahu anhu wa nabi òun rí anabi sallallahu alayhi wa sallam masaha ra'sahu masaha ra'sahu wa udhnayhi bima'in wahid wa nabi fi omi pa orí rẹ̀ ó sì tún fi pa etí rẹ̀ pẹ̀lú omi ẹyọ kan ọ̀pá orí pẹ̀lú etí rẹ̀ pẹ̀lú omi ẹyọ kan àwọn sọ pé ìtumọ̀ al-udhnani min ar-ra's nìyẹn wípé omi eléyìí tó ṣe wípé a fi pa etí kò ní í jẹ́ ọ̀tún omi tá a fi pa orí iná àlálò láti fi pa etí èyí owó lè jẹ etí a máa fomi pa orí a máa fomi pa gbogbo tí wọ́n bá ti ní ká fomi pa nínú ṣẹ̀ríà ẹ̀ẹ̀kan náà ni kò gbọ́dọ̀ pẹ́ méjì abẹ́ mẹ́ta li'anna al-masha mabnahu fi ash-shari'ati 'ala at gbogbo ní tí wọ́n bá ti ní fomi pa wọ́n mọ́ sórí gbígbé fúyẹ́ ni nínú ṣẹ̀ríà ẹ̀sìn Islam ẹ̀yin náà bójú wò ẹ rí i pé ṣẹ̀ríà ó sọ fún wa pé ká fọwọ́ pa ìbọ̀sẹ̀ aláwọ̀ eléyìí tá à ń pè ní alkhuf ìbọ̀sẹ̀ aláwọ̀ tá à ń pè ní alkhuf bákan náà ṣẹ̀ríà tún gbà fún wa bilmasi alaljawrab pé ìbọ̀sẹ̀ tán fòwú se a lè fomi pa òun náà bákan náà almasi alaljabira a lè fi ọwọ́ a lè fi alẹ́fọwọ́ pa eh, bandage eléyìí tí wọ́n fi de ojú egbò fún wa àbí èyí tí wọ́n fi de ibi tí a ti rọ́ lápá àbí dá lẹ́sẹ̀ a lè fomi pa kò síbi tí sẹ́rí àti sọ pé ẹ fomi pa lẹ́ẹ̀mejì àbí ẹ fomi pa lẹ́ẹ̀mẹ́ta tó o bá ti fọwọ́ pa lẹ́ẹ̀kan ó ti tó falmashu mabnahu ala takhfif mabnahu ala takhfif so wọ́n ní gbogbo fomi pa wọ́n máa sórí gbígbé fúyà yìí torí rẹ̀ orí wa ẹ̀kan láfomi pa etí wa ẹ̀kan láfomi pa yàtọ̀ sí àgbọ́yé alimami shafi'i tó sọ pé ẹ̀mẹ́ta láfọwọ́pa orí wa gẹ́gẹ́ bí àwọn oríkèé yòókù kò rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà ni èyí tí wọ́n bá ti ní ká fọwọ́ pa wàyí o èyí táwọn á ń fọ nínú àwọn oríkèé wa ẹ̀ẹ̀mẹ́ta mẹ́ta tí wọ́n ní ká fọ yẹn oní sunna nabi sallallahu alayhi wa sallam kọ̀tọ́kọ̀tọ̀ náà kéèyàn fọ ju ẹ̀ẹ̀mẹ́ta lọ kọ̀tọ́kọ̀tọ̀ náà pé kéèyàn fọ ju ẹ̀ẹ̀mẹ́ta lọ torí hadithi tí a ti kà síwájú eléyìí tí imaamu abu pé ńgbà tá nàbí sallallahu alaihi wasallam ṣe àlọ́ àlálẹ́ kọ̀ọ̀kan ó ní hadha wudu'u man la man la wudu'a lahu illa bih eléyìí ni àlọ́ àlẹ́ tó ṣe pé tí ó bá ti ṣe bẹ́ẹ̀ kò lálọ́ àlà ìgbà tó wá sàlọ́ àlálẹ́ méjì lẹ́ẹ̀mẹ́ta ó ní hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli eléyìí ni àlọ́ àlá mi o káfọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta òun náà sì ni àlọ́ àlá àwọn ànábì tó síwájú mi eléyìí túmọ̀ sí pé àwọn ànábì tó síwájú náà sàlọ́ àlá àwọn anabi tó síwájú náà sálù alábí anabi musa anabi isa anabi ibrahim anabi zakariya anabi yahya anabi ibrahim anabi noah àtàwọn anabi yòókù aleyhi musalatu wasalam adúpẹ́ fọlọ́n tọ́lọ́wọ́n bò jẹ́ àsì nọ́mbà mu torí ẹ gbogbo anabi ọlọ́run ló máa ń sálù àlà gbogbo anabi ọlọ́run ló sálù àlà anabi ní ká fọlẹ́ mẹ́ta mẹ́ta lálù àlà mi òun náà sì lálù àlà àwọn anabi tó síwájú mi kí wọ́n á ní kàn wọ́n lójú tó ṣe pé àlù àlà tà anabi sallallahu alaihi wasallam kò wọ̀ ká fọ oríkèé lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta kò wọ̀ kí ló ń ṣe ọ́ tó fi wá jẹ́ pé kájúkájú kájú náà ni níbo lọ ń kájú lọ torí ẹ̀ káfọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta yẹn ká mójútó kọ́ wá gbọ́dọ̀ ju ẹ̀mẹ́ta lọ á gbọ́dọ̀ fọ́jú ẹ̀mẹ́ta lọ torí pé nínú hadith yẹn anabi ni faman zada aw istazada faqad ta'adda wa asa'a wa zalam anabi ni gbogbo ẹni tó bá fọ́ àwọn oríkèé wọ̀nyí ju ẹ̀mẹ́ta lọ àbọ̀tọ̀rọ̀ kún ọ́ ń fọ́ ju ẹ̀mẹ́ta lọ bíi kéèyàn jálá rẹ̀ faqad ta'adda onítọ̀hún ti ta ẹnu àlọ́ ọlọ́run o wa asa'a ó sì ti ṣe àìdá o wa zalam ó sì ti ṣàbòsí subhanallah ìwà téèyàn ó hù téèyàn ó fi gba gbogbo àwọn okùn mẹ́ta burúkú yìí àjẹ́ ọ̀ràn yẹn ni ká jìnà sí ọ̀ràn yẹn ni ká jìnà sí àwọn míì wà nínú àwọn èèyàn tó ṣe pé ìròyìnròyìn ń bá wọn jà ìròyìnròyìn ń dà wọn láàmú yóò ti fọ oríkè kan lẹ́ẹ̀mẹ́ta yóò tún máa wò pé òun ò tí ì fọ yóò tún kò má irú eléyìí kẹ́ jágbe má ni kẹ́ jájú má kó fi máa tó ń ṣe láì dáa bóyá ṣètọ́ni tí ń dá láàmú ó fi sákù lọ́dọ̀ rẹ̀ a gbọ́dọ̀ fọ àwọn oríkèé wájú ẹ̀mẹ́ta lọ. bákan náà nínú títún náà tó fi kọ́ wa òun náà ni pé ká má ṣe jẹ́ni tí yóò máa lo omi lálòjù tí yóò máa lò ń lòkulò nítorí pé ń sálò àlà torí pé ọ̀gá wa anabi sallallahu alayhi wa sallam kana yatawadda'u bimuddin gẹ́gẹ́ bó ṣe wá nù hadith jabir ibn abdillah radiyallahu anhuma eléyìí tí imam muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ màdánìkà bilé rè pé irú omi wo mo lè fi sálò àlà irú omi wo mo sì lè fi wẹ̀ jábìrún ní múdù kan ilé wọn máa fi ṣàlùwàlá ó sì máa fi múdù mẹ́rin wẹ̀ kí ni wọ́n ń pè múdù kan ó náà ní ẹ̀kúnwọ̀ ẹ̀kúnwọ̀ ọwọ́ méjèèjì tọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù lọ́wọ́ tá a tẹ́ pẹrẹsẹ tá a sì fún láfúnpadé eléyìí irú irú iye tá a máa fi ṣe múdù kan tá a bá fẹ́ yọ zakatul fitr ní ìparí Ramadan eléyìí ni wọ́n ń pè mood yẹnni pé bíi kọ́ọ̀pù tó jẹ́ abọ́dé kò tóbi látóbi jù kò sì kéré irú rẹ̀ wọ́n ń pè múdù kan tọ́ irú múdù kan nílà anábì sallallahu alayhi wa sallam máa fi ṣe àlùwàlà ìsì máa fi irú rẹ̀ mẹ́rin ó máa fi ń wẹ̀ arákùnrin yẹn ó wá sọ pé kò lè tóun Jábìrì wá dá lóhùn pé faqad kana yakfi man huwa afdalu minka wa awfaru minka sha'ra omi kékeré tó ọgbọ́n tí mo sọ tó ní kò ní tó wọ̀nyí ó máa ń tó ẹni tó lọ́lá jù ọ lọ tó sì pọ̀ nírun jù ọ lọ ìyẹn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ omi àgé kan táwọn àǹbù fi ń sálọ àlà ó ti pọ̀ lápọ̀jù o ó ti pọ̀ lápọ̀jù jama torí omi àgé kan tẹ́ ń bù yẹn ó ti tó mú ó ti tó sọ́à ó ti tó sọ́à irú ìtànàbí máa fi wẹ̀ sọ́ọ̀rù òun náà ní múdù mẹ́rin kọ́dà gan àgé mi ju sọ́ọ̀rù lọ àgé mi ju sọ́ọ̀rù lọ so sì màkìtì wà bá gbé omi àgé kan síwájú ó tún ní wọn bá bomi sí ó ní wọn bá bomi sí ńgbà tí èyí ṣe kó tóbi bí erin ẹlòmíì ò ju rondo lọ yóò bomi àgé mẹ́ta sẹ́gbẹ̀ẹ́ ni torí pé òun fẹ́ sálọ àlá ẹ á wẹ̀ ni yóò lòun fẹ́ sálọ àlá ni pẹ̀lẹ́ yìí ìlòkulò omi là ń pẹ̀lẹ́ yìí a sì mọ̀ pé Islam pàkíyèsí wa lọ síbi ká má jẹni tí wọ́n máa lomi nílòkulò ká má máa lomi nílòkulò torí anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó lásìkò kan bọ̀ níparí ayé àwọn kan ó dé nínú àlùmọ́ mi tó ṣe é pé ya'taduna fi du'a wa tahara wọ́n máa ta ẹnu àlà nínú àdúrà wọ́n sì máa ta ẹnu àlà nínú mara wọn ta ẹnu àlà nínú àdúrà òun náà ní bí kò máa sọ pé ọlá tó fún anabi nínú anabi sallallahu alaihi wasallam nínú àlìjánà ní kò fún mi ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ wọ́n á dà gẹ́gẹ́ bí anabi kan tọ́lá lómi ti máa ń ṣàdúrà pé tiẹ̀ ẹnu ò ní break ìsọkúsọ ni ìsọkúsọ lóríṣiríṣi bákan náà ìtayẹn ẹnu àlà nínú mara nínú rẹ ní kéèyàn máa lomi lòkulò a gbọ́dọ̀ ti torí pọ́lọ́ wọn bò fi omi jẹ wá ká máa lomi lòkulò torí tá a bá lò tó bá dáa àwọn ẹlòmíín ó lẹ́yìn àwọn ò àmọ́ gbàtà bá ti lò ń lò bá lè tán tán tọ àwọn tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ lẹ́yìn wa ń kọ́ kí ni káwọn máa lò tọ́ba pé àwọn ni ìṣáájú àwọn bá lò ń lòkulò bẹ́ẹ̀ lọ́ba tán kí làwọn ọba máa lò torí ẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ ká lomi lòkulò. ǹjẹ́ tá a bá wá jí lóru ají látọjú oorun kò bá jẹ́ pé lẹ́tì má náà lájí kò bá sì jẹ́ pòru náà látají ọwọ́ àwùwá láti tọwọ́ bọnú omi omi ń bẹ nínú gbá omi ń bẹ nínú àdému àbómi ń bẹ nínú ike afẹ́ wa kọwọ́ bọnú omi yà afẹ́ lò ṣé akànlẹ̀ kọ́wọ́ wa bọ́ inú omi yẹn ká má gbàgbé pé àṣẹ tají lójú oorun ni o ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ kọ́wọ́ bọ́ inú omi o fún gbogbo ẹni tó bá jí látọjú oorun ẹ gbọ́dọ̀ kọ́wọ́ bọ́ inú omi ńlọ ń gbọ́ yẹn o má kí ọwọ́ rẹ bọ́ inú omi lẹ́yìn ìgbà tó tají kí láwàá ṣe ká tó di pa aláǹfààní àti kọ́ọ̀bù omi tá a bá fẹ́ lò a fẹ́ lò bọ́jú a fẹ́ lò láti fi yọnu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ gbọ́dọ̀ kọ́ omi o ìsìláàmù ní kọ́ kọ́kọ́ fọ rẹ lẹ́ẹ̀mẹ́ta ná ṣáájú kó tó kì bọ́nú omi. سبحان الله كيلو دي على اي كيلو دي او وان نو ايغبا وورو او وان نو ايغبا وورو تسيبي ابو هريره رضي الله عنه غبا لا تدعو النبي محمد صلى الله عليه واله وسلم اني اذا استيقظ احدكم من نومه فلا يغمس يده في الاناء حتى يغسلها ثلاثا فانه لا يدري اين باتت يده متفق عليه anabi sallallahu alaihi wasallam ní nígbà tẹnìkan nu yín bá tají lójú oorun kò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ bọnú omi o omi tí ń bẹnu gbá omi tí ń bẹnu abọ́ omi tí ń bẹnu àdému ọ gbọ́dọ̀ kọ́wọ́ rẹ̀ bọ ṣáájú kó tó fọwọ́ yìí lẹ́ẹ̀mẹ́ta kí ló dé anabi ní fa innahu la yadri ayna batat yadu torí pé ọmọ ibi tọ́wọ́ rẹ̀ sùn níbo lọ́wọ́ rẹ̀ sùn ọmọ ọwọ́ tó ọmọ ibi tó sùn ọwọ́ àkìbọnú omi torí pé ó ṣeéṣe kó jẹ́ pé látàrí kọ ọkọ ọbọ ọbomi jẹ omi ò ní jẹ ntọ́ mọ́tò ṣe mọ̀ nǹkan míì torí ẹ kí láwọn ṣe jàmáà tá a bá ti jí ṣáájú ká tó tọwọ́ bọnú omi á fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ìyẹn tó bá jẹ́ pé ibi tí ibi tá a dá mi tá a fẹ́ tọwọ́ bọ̀ sí ibi tá a dá mi yẹn sí kì í ṣe pò náà tóbi lọ títí tó bá ṣe pò mi yẹn inú àgbá la dá sí abọ́ mi yẹn inú báàfù ńlá la dá sí àbí inú àmú ńlá la dá sí tó gbogbo eléyìí báyìí tó bá tọwọ́ bọ̀ kò burú lọ títí kódà bí kò kí bọnú abọ́ kékeré bí àdéhùn bí igbá bí kọ́ọ̀pù kò dàbí rẹ̀ ṣùgbọ́n ìtọ́ dáa jù náà ni pé kò bá wà níbi tí ó tóbi tómi tó sì wà nù rẹ̀ pọ̀ ìtọ́ dáa jù náà ni pé òtún gbọ́dọ̀ kọ́ ọ̀bọ̀ láì fọwọ́ rẹ̀ méjèèjì torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó ní fa innahu la yadri ayna batat yaduhu torí pé kò mọ ibi tọ́wọ́ òun sùn ìdí tá a fi sọ wípé tó bá yẹ pé ibi tí wọ́n da mi sí bá tóbi kò ní burú lọ títí òun náà nípa àdé ti tọ́ka sí pé fala yaghmis yadahu fil ina kò gbọ́dọ̀ rí ọwọ́ rẹ̀ bọ́nú gba omi igbá igbá igbá kéré bí kápá dé mu kò gbọdọ̀ rí ọwọ́ rẹ̀ bọ̀ nítorí pé a ti mọ̀ pé ẹ̀gbin a máa lapa lára omi tó kéré léyìí tí kò lè wáyé lára omi tó pọ̀ ṣùgbọ́n gbogbo bó tilẹ̀ wù kó rí má kí omi o omi tí ọ̀pọ̀ lọ o bí omi tó wà nínú àgè rẹ bọnú ṣáájú kó tó di nígbà tó bá gbà náà ló tó láǹfààní àti bọnú omi yẹn ẹnìkan tó ní omi o ṣáájú òun á fẹ́ràn kan máa fọ̀rọ̀ ànábì ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí n ti ń dọ̀pọ̀lọpọ̀ náà láàmú láwùjọ tiwa lónìí wọ́n fẹ́ wà lìjánà ànábì tọ́lọ́ wọn á fẹ́ sì rán wípé tẹ́ ẹ bá tẹ̀lé tiẹ̀ ẹ sóríire tẹ́ ẹ bá kọ tiẹ̀ orí ibú lẹ́ẹ̀sì ànábì wọn á fẹ́ sì yẹn ọ yẹ̀yẹ́ wo lójú kánàbí ọ sọ̀rọ̀ kalẹ̀ kọ́ sọ pé à ah, eléyìí àwọn ò lè fi ṣiṣẹ́ o kì í sáwa ní bá wí o torí kọ́lọ̀ náà rí ibi tó dá wa sí o ibi táwa wà ń bí báyìí o ó túmọ̀ sí pé ilẹ̀ ọ̀daràn lẹ́yìn wà ibi tí wọ́n ti ṣe tọ́lọ́n lẹ́yìn wà ibi tí wọ́n ti takuta nábì lẹ́yìn wà ibi tí wọ́n ti fẹ́ soríire lẹ́yìn wà a'udhu billahi minash shaitani rajim ọ̀pọ̀lọpọ̀ àmọ́ màmá wọ́n máa takùtà Ọlọ́run wọ́n máa takùtà nàbì sallallahu alayhi wa sallam wọ́n máa fetí pàlàbà rẹ̀ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ètò ń ṣe tiẹ̀ ń bò ń kẹlẹ̀ gbogbo èèyàn ti dá a mọ̀ gbogbo èèyàn ti dà mà tọ́ba láwọn atala látakọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn gan tí ọ̀mọ kí o gan wọ́n ti wọ́n pé bíi lágbádá bíi tàmẹ̀dò bíi dóòlà láwùjọ àwọn la hawla wala quwwata illa billah ìgbà tí wọ́n wá gba nọ́mbà nọ́mbà abú lọ gbà gbogbo èèyàn tún wá dọ̀ ọ̀mà pẹ̀lú nọ́mbà abú yẹn ah ọlọ́mọ sàwà bẹ́ẹ̀ torí ẹ̀ arákùnrin yìí ìgbà tó gbọ́ àdéhìí ó fi tí pàlàbà rẹ̀ ó fi tí pàlàbà rẹ̀ kò tún wá gbẹ́nu lọ́wọ́ ó tún fẹnu wá rọ́ọ̀fù bí ìṣe ọ̀pọ̀lọpọ̀. ó ní à èmi ń tẹ̀mí o tí mo bá jí o máa kọ́wọ́ bọnú gbá torí pé ọ̀rọ̀ pé kò mọbi tọ́wọ́ ń sùn mọ́jú yẹn kò bẹ́ẹ̀ mi wí torí mi máa mọbi tọ́wọ́ mi sùn. ẹ́ẹ́ la hawla wala quwwata illa billah kéèyàn máa gbé ànábì lẹ́nu sọ̀n ó sì fẹ́ sórí rẹ̀. àwọn olùmọ̀ wa ní ìṣẹ̀lẹ̀ ńlá wa ṣẹlẹ̀ sárakùnrin bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tí bá ti fi súnà ṣe yẹ̀yẹ́ ní ti ìṣẹ̀lẹ̀ lọ sùn ìgbà tí ó jì wọn á ba ipe ọwọ́ rẹ̀ ọwọ́ ti wọnú ìdí rẹ̀ níbi tí gbẹ̀ngbà jáde akramakumullah ọwọ́ ti wọnú ìdí yìí ọwọ́ wa wọ́ lọ wọ́ lọ wọ́ lọ wọ́ lọ títí ó tún dé nù fún inú fún ńlá ibi tí gbẹ̀ẹ́gbà ti fi jáde ọwọ́ rẹ̀ wá wọ bẹ̀ lọ ọfẹ́ dégbàwọ̀ ńgbà tí ó jì wọ́n bá a fa ọwọ́ ìjáde ni òun kọ́ ló lè tún fà jáde fúnra rẹ̀ mọ́ ńgbà mọ ka tíra wọn á pé ah, kí lẹ́yìn bá a fà jáde sí gánà rí ṣe fi ilẹ̀ nù lé gbẹ̀ aláìlẹ́kọ̀ọ́ aláìlẹ́kọ̀ọ́sá nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n á bá fọ ọwọ́ jáde sẹ́yìn mọ̀ pé gbogbo kálukú ò ní lè dúró mọ́ àwọn tó bá fà jáde kan kálukú ò lè dúró mọ́ òórùn burúkú. wọ́n á sọ fún pé bọ́ sọpọ́ ọmọ bíi tọwọ́ tiẹ̀ máa sùn àpèjúwe lọ́lọ́run fẹ́ léyìí ṣe fún ọ àpèjúwe tí ó ṣẹlẹ̀ sí ọ tó o bá tẹ̀síwájú pẹ̀lú fífi súnà nàbì sallallahu alayhi ṣe yẹ̀yẹ́ kọ́ máa jẹ́ kìlọ̀ fún gbogbo àwọn tó yẹ pé wọn ò lẹ́kọ̀ọ́ sànàbì sallallahu alayhi wa sallam wọn lẹ́kọ̀ọ́ sí sunna anabi sallallahu alayhi wa sallam ọkàn máa sọ̀rọ̀ yamakan yamakan yamakan bí ìgbà tó ṣe pé ẹnu rẹ kò ní ìjánu ọ máa sọ̀rọ̀ yamakan yamakan yamakan torí pé àwọn aláìmọ̀kan pọ̀ láwùjọ tó ń bá sọ̀rọ̀ ọ máa sọ̀rọ̀ yamakan yamakan yamakan sẹ́sìn ọlọ́run bí ìgbà tó ṣe pé kò sí gbèǹde àní kú àbà ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹja bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ànábì tọ́lọ̀ ń fẹ́sìn ràn kẹ́nìkan máa sọ pé ntànàbì sọ òsè ànábì tọ́lọ̀ ń fẹ́sìn ràn kẹ́nìkan máa sọ pọ́nà tànàbì gbégbà kọ̀tí àwọn lọ́rùn ọ alánàbì míì lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam òkè míì wo ló ní lẹ́yìn sàmà torí de eléyìí báyìí ọ̀dọ̀ wa wa o kí kúrúntù ọmọ ara rẹ̀ ń kúrúntù gbogbo wa pátá kúrúntù ni wa níwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam ká tẹ̀lé tiẹ̀ lọ́lọ́run fi pa á láṣẹ kì í ṣe pé kánàbí ọ sọ̀rọ̀ kọ́ ọmọ fapájánu kì í ṣe pé kánàbí ọ sọ̀rọ̀ kí wọ́n máa sọ pé kò tẹ́ mi lọ́rùn kò sí tẹ́ ọlọ́run wọ́ gẹ́gẹ́ bíi ta sọ́n fẹ́ kí náà tẹ́ ọlọ́run eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀ báwo la ṣe wá máa ṣàlùwalá jẹ́ máa báwo la ṣe ṣàlùwalá èyí tó kéré jù tó ṣe pé téèyàn bá ti ṣe àlùwàlá rẹ̀ lálàáfíà àlàyé rẹ̀ lọ báyìí kádàníyàn mo rò pé ẹ sì ti rántí àti sọ ipò táníyàn wà tó bá ti wá dàníyàn tán kó o fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́yìn rẹ̀ kó o fomi yọ ẹnu rẹ̀ lẹ́yìn rẹ̀ kó fa omi símú rẹ̀ lẹ́yìn rẹ̀ kó o omi yìí jáde lẹ́yìn rẹ̀ kó o ojú rẹ̀ kó fọ dáadáa lẹ́yìn rẹ̀ kó o fọ ọwọ́ rẹ̀ méjèèjì àwọn ọmọ ká rẹ̀ títí kárí ìgbọ̀nwọ́ rẹ̀ lẹ́yìn rẹ̀ kó fomi pa orí rẹ̀ pẹ̀lú etí rẹ̀ méjèèjì lẹ́yìn rẹ̀ kó fọ ẹsẹ̀ rẹ méjèèjì títí kárí kókósẹ̀ rẹ méjèèjì kó o ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn ni kó o rẹ lẹ́ẹ̀kan ọyọnu rẹ lẹ́ẹ̀kan ọfọ omi símú lẹ́ẹ̀kan ó sì fẹ́ jáde ó rẹ lẹ́ẹ̀kan ó rẹ méjèèjì lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó sì fomi pa orí rẹ àti etí rẹ ó sì fọ ẹsẹ̀ rẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí yẹn bá ti ṣe bẹ́ẹ̀ tó sì ṣàkíyèsí pé gbogbo ibi tó yẹ mi ó dé lomi dé kò sábùjẹ nìjẹkù kankan ó sì fọwọ́ ya àwọn ọmọ àka ẹsẹ̀ rẹ̀ àtàwọn ọmọ àka ọwọ́ rẹ̀ eléyìí ti tó lálùwàlà ṣùgbọ́n ẹnikẹ́ni èyí tó lóore jù tó níláadá jù bó o láti máa ṣe nínú àlùwàlà èyí tó níláadá jù ló wè mí bí wọn náà ṣe máa ṣe tiẹ̀ ni ó dàníyàn tó bá dàníyàn wàá fọwọ́ rẹ méjèèjì tó bá fọwọ́ rẹ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́yìn rẹ̀ wàá yọ ẹnu rẹ wàá yọ lẹ́ẹ̀mẹ́ta ṣùgbọ́n o bó ṣe wàá yọ ni wàá bomi sẹ́nu rẹ wàá bomi sẹ́nu rẹ wàá tún fà símú rẹ pẹ̀lú mi ẹ̀kún ọkàn ibẹ̀ náà láti mú tẹnu ibẹ̀ náà láti mú timú wàá ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọ̀rọ̀ láti ń gbọ́lẹ́nu àwọn olùmọ̀ wa nǹkan lọ́ba àsan wọn ní ẹ̀sùn olóore kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa náà láyé ká sì ráǹfààní rẹ̀ ní ọ̀la àdìkámọ̀ nígbà tí ẹ mẹ́nu bá fún wa nípa ká fomi sí imú a fẹ́ béèrè pé ṣé kò sọ́nà mi ta lè gbà gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe láyé lónìí torí pé ọ̀pọ̀ ọ̀nà wa jẹ́ pé a kàn fọ́ ọbẹ̀ náà àkítà àfi ń fomi a kàn fi ra wọn báyìí àbí kákan fọwọ́ yẹn. àṣìṣe lélẹ̀ yẹn àṣìṣe lélẹ̀ yẹn wọn ò ní ká fi omi ká fi bọ́mú àbí ká fomi ramú wọn ní ká fa omi sí mu wa ni. ó sì wàá nù àdéhùn anábì sallallahu alayhi wa sallam ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima fa omi sí mu rẹ dáadáa àyàfi tó bá ṣe pé òun ṣe sùyà ọlọ́run bá kó sànù wa ọ̀rọ̀ láti gbọ́n bíbá ẹni àdúró sí kí ọlọ́run bá kí ó sọ wá ju ọ̀la lọ kápàdé àwọn olùwádìí àsìkò yìí ní ọ̀la ọ̀rọ̀ la gbọ́n káàánú mẹ́jẹ ni tí ọmọ fi súnà níbi sàsánà ká máa fi ṣe èyẹ àbí tá a fi máa ráre áàrí pápẹ́ ju eru rẹ̀ kan ní ọmú wa fún wa ń kọ́lọ́n sọ èmi àti ẹ̀yin níbi mùsíbà ru eléyìn kọ́lọ́mọ fi ṣàdánwò fún wa tí wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ìyẹn máa ń jẹ́ ẹni tí máa ń gbọ́ tí sì máa ń mú lò ní ká máa bẹ́lọ̀ kọ́lọ́n fi rọ̀ wá lọ́rùn ká lè rí mú lò ju bí àti ṣe ń lò lọ ká pàdé àwọn olùmọ̀wá dédé àsìkò yìí ní ọ̀la wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.